ma'am. <laughs> so, madam, as a beautiful lady that you are. Obvious. Ó dá mi lójú pé ọ̀pọ̀lọpọ̀ ló máa fẹ́ tẹ̀lé yín. What attracted you to your husband? <clears throat> Thank you for the compliments. Mm -hmm. So first off, Teba Wokominada is every lady's dream man. Oh. I mean, olórin is handsome fisike pé dada ó tún wá níṣẹ́ tó dá lọ́wọ́ yes but to really really answer your question ìwà gangan ló attract me sísá. ìwà bẹ́ẹ̀ ni ẹ láyé wa. ẹ wo nínú ìwà ni kẹ obìnrin wà ṣé ibùkún mi ṣe wà ìfẹ́ ṣé ń wò yìí. Ah! ó mọ bó ṣe ń ṣèkẹ́ obìnrin mi ò rò pé ní bọ̀dì ẹ́ ni ọkùnrin lè mọ bó ṣe ń ṣèkẹ́ obìnrin tó ọkọ rẹ̀ ah, proud of you, Let them know that you amazing. no, I'm letting it all out. so gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, ṣẹ́ni tí ò bá rí mi nílé for a while pé bóyá mo lọ ṣiṣẹ́ àná ọ̀la. Ẹ fún mi ò ní sí ah ó máa pè mí pè mí pè mí ṣé wàá rí tí bá tún wá délé ńkọ́ máa bá oúnjẹ nílẹ̀. Ah. He is an amazing cook. Yes, that's one thing a lot of people don't know about my sweeper. My baby boo is an amazing cook. Kò sí oúnjẹ tó kàn sí èlé ṣe. A lot of times, a lot of times, ló máa ń lo oúnjẹ wá bá mi lórí bẹ́ẹ̀dì. Did you hear that? Àti pé ó support Mm. ó mọ iṣẹ́ tí mò ń ṣe ó dẹ̀ fún mi ní hundred percent in fact one oh one percent support kò ní mí lára. Oh, <laughs> off your mic, off your <laughs> mic. Next question, no, please. Going away with that award, yeah. yes, best on of so ẹ̀yin tèmi tẹ́ ń wò wá nílé orí ètò yín ètò wa ẹ gbà mí lálejò ní àwà níbi tí mr and mrs samuel adéyẹmí ti gbà wá lálejò ẹ rí gbogbo love tó ṣe o ọ̀sà sílò ìyàwó mi ló fà á. ok dádì wa béèrè yìí fún ẹ wọ́n ní kò sí bí a ṣe fẹ́ tó kí òun ti jà báwo lè ṣe máa handle conflict yẹn. Uh, okay, in all honesty, yeah. mo fẹ́ sọ pé mo ko wà lucky ni. Yeah, lucky man ni mi torí pé ìyàwó mi tẹ̀ ń wòye ó jẹ́ ni tó ní sùúrù kan. Yeah, mm-hmm. I, I, I don't want to flatter her, it's just the truth. <laughs> She's very, very patient. Mo lè admire her straight. You know, we don't have a perfect marriage, right? Yes, yes, don't. I ní any conflict nílé, bóyá mi mo wrong o, bóyá olólùfẹ́ mi ló wrong o, kò máa sáré wá, honey, I'm sorry, Ooh. and that's it. <laughs> wow. Thank you. Thank you so much. Ah! My husband o. Mm. <laughs> <laughs> Okay, madam <laughs> ẹ ti gbàgbéra yín sí kò sí wàhálà. so madam ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tí àwọn èèyàn ń wò bí àwòkọ́ṣe ìyẹn role model ẹ̀ ń ṣe modeling ẹ̀ ń influence lo a public figure àmọ̀ràn wo lẹ lè gba àwọn èèyàn pàápàá jùlọ lórí ọ̀rọ̀ àṣeyọrí ìgbéyàwó. <clears throat> Eh, well gẹ́gẹ́ bí baby boy mi ṣe sọ there is no perfect marriage. èdè àìyedè máa wá ìrún lẹ́ẹ̀kọ̀ọ̀kan bó ṣe wá rí nǹkan tó wà most important ni wípé keep your friends and family off your marriage. I mean if you want kí lẹ́yìn tòrò kó dùn do not allow a third party in. kí ló lè tẹ̀sí sọ bẹ́ẹ̀ ẹ̀yin náà mọ̀ pé opinion àwọn èèyàn yàtọ̀ síra wọn ṣe mọ̀ what you think what you believe is different from what I think and what I believe mm-hmm. ṣe wá rí àwọn èèyàn máa ń tọ̀yàn àǹtí ẹlòmíì kan tó ń gbà lé ọkọ ẹ a máa ní pẹpẹ sọ I cannot take it I won't take it a máa advice ẹ̀yin pé kẹ́ máa gbà mm. nǹkan tó máa ń break a lot of homes. so ó léwu keep third party off your marriage. Mm bèbè ìmọ̀ràn ńlá nìyẹn o hmm. dádì wa <clears throat> kí ló máa ń fà á tí àwọn ìgbéyàwó kan ṣe máa ń dàrú bíi irú èyí tí wọ́n sọ yìí. Ah, still on the same page tíyàwó mi wà. First of all, mo máa sọ pé tọkọtaya gbọ́dọ̀ bọ́ra wọn yé dáadáa. Mm-hmm. Very, very fundamental. Mm -hmm. Okay. Okay, and secondly, àṣírí inú ilé ó jókòó sínú ilé kó má Yeah, because kò any point tó fi ń lọ síta tí ọkọ àti ìyàwó bá ti dín pẹ̀lú ẹ̀ kó bẹ̀rẹ̀ ẹ̀ Then thirdly, ká má gba àlàgàtà láàyè nítorí tá a bá gbà á ó léwu. Ìyẹn tó tà Ìyẹn tó tà hmm, Ọ̀rọ̀ nìyẹn o èmi ti kọ́ ẹ̀kọ́ kan lára yín mo dẹ̀ believe pé àwọn tó ń wò wá náà wọ́n ti kọ́ ẹ̀kọ́ lára yín bẹ́ ṣe wà bí yìí ìyẹn túmọ̀ sí wípé lọ́jọ́ tó dùn àtọjọ́ tó korò tọ́lọ́run má jẹ́ kó korò fún wa tọkọtaya gbọ́dọ̀ dìra wọn mú ṣeṣe. bẹ́ẹ̀ ni. <laughs> Thank you for having us. sẹ́mi ni wọ́n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ń bá mi sọ̀rọ̀ ó nà ó lẹ́jọ́ ó ń work out lọ́nà ìgbà wo ni gbogbo yẹn bẹ̀rẹ̀ láyé mi àti ẹ̀ mo ń bí ẹ́ ìgbà wo. ẹ bọ what exactly have I done tell me sam what kí ni mo ṣe ah ah <laughs> ẹ gbà mí no ṣé mi ò ní iṣẹ́ tí mo ṣe yẹn tí mo receive call tó bèrè lọ́mi pé ta ló pè mí mo sọ pé àwọn ará àbíṣẹ́ mi ni you should take it like that you should take what I said to you. I should take it like that. because I didn't lie to you. Toro Toro jẹ saint. Yes, I am actually in this case I'm a saint because mi ò ṣe kankan tó bad now every time wàá ma stress me. ah ah kí ló dé kí ló ṣẹlẹ̀. You know, ṣé nǹkan tó try láti sọ fún mi ni wípé that as your husband mi ò ní mind. láti inquire lọ́wọ́ ẹ pé ta ló ń gbé ẹ lórí fóònù ṣé nǹkan tó sọ nìyẹn àbí báwo ẹgbẹ́ marriage wẹ̀ bó ṣe máa wà nìyẹn ooo oh, ìgbẹ́ta wà ní interview ní ìsìn interview ẹ̀ tó ló bẹ̀rẹ̀ sí ní ṣe bí modest woman very respectful and manner interview wà tó sì ó wá ṣe bí ìwé ó wá bá mi argue àbí. Look at the way you're shouting just look at you Sam no look at you na kò ṣẹjọ ẹ kò ṣẹjọ ẹ I do not blame you it is not your fault. Now listen let me warn you the next time tó bá tún receive any strange call tí mo bá mú ẹ ojú ẹ wà gbà wà tó pè mí ọ̀nà náà wà gbà. torí bó ṣe ń ba lọ yìí high blood pressure ó ń kọlẹ̀kùn ẹ o because kò ní má dùn ẹ nǹkan tó ń ṣe ló rò pé lómi kì ṣe and guess what I am not like you you know dem dey sọ̀rọ̀ lulẹ̀ any small thing just go on and on and on talking to me anyhow am I a baby ṣọ́ra mi lẹ́rù ni. Ah, kí ló ṣẹlẹ̀? Every time you're always hassling me, hassling me, shouting. Kí ló ṣe? Mo tẹ́ mi kí mo ṣe. To to to to receive call in this house is a crime. Oh, Jesus. Bàbá! Bàbá mi ní ẹ̀rì! Ọkọ ìyàwó kíyèsára kó má bá ṣì wá. ọkọ èèyàn ìyàwó I am telling you that you have to be careful. torí pé gbogbo ohun tó rẹwà lójú kọ́ ló dára nínú. èyí pọ̀. má fún rárá rẹ wá ìrójú relé kó má bà kàn dín tó lè má kéka tún fún ẹ kí ló ṣe tó bẹ́ẹ̀ sọ fún mi pé pọ̀ ní pé mò ń pè ẹ́ ni. babe mo ṣe rí kọ́ lẹ́sìn. babe mo ṣe rí kọ́ lẹ́sìn ni jọ àǹtí Cinderella kí ló dé tẹ̀ gbé kọ́ lọ́kàn yín. okay the thing is ẹgbà tí ma fi rí kọ́ yẹn mo ti délé tán mo lè fi ìpè kò necessary tó ẹ̀ ni mo ṣe gbé. bọ̀rọ̀ ṣe sọ mi ní tẹ́lẹ̀ tán bàtẹ́ pẹ̀lú ìgbàgbàgbà for the past seven hours ló kún léyìí mo married woman òkú léyìí o tiẹ̀ sọ pé o òkè e oh, ah bébì mi á ti délé o kí n tiẹ̀ e pé kí n kí n bèrè lọ́wọ́ ẹ̀ e bóyá ó ti jẹun bóyá ó wà òkè kò sí yẹn mo tún gbìyànjú mo tún gbé ẹ ò mẹ́kọ́ o wá délé sí o wá bẹ̀rẹ̀ sí ní sọ rubbish. sir mm-hmm. mo sọ fún èkìtì ó jáde mo sọ ẹ pé mo ní meeting nígbà tí mo dẹ̀ parí meeting yẹn wọ́n lọ fún shoot mi. Can you just stop it? Just stop it, stop it, Me like it. Tèmi me ẹ̀ bá ń sọ̀rọ̀ máa máa try láti outsmart me because I'm not a fool. So anyway, tó bá mọ̀ pọ̀ lọ, tí wàá PA plan so fún mi and then we just settle it here and now because ọba try láti outsmart me abinu ni mo gbé now I called you o gbé kó mo tún gbé PA ẹ nọ́mbà yẹn náà lọ Oh, oh, oh, oh, mọ̀ pé mo gbé. sir. hello ọ̀gá ẹ̀dá. a jọ kúrò ní studio nsìn ó jẹ́ kó ti délé. ẹ ń bo lẹ wá lọ látàárọ̀. we went for a meeting first sir then after that a lọ sí studio. ẹ um, oh okay, okay, o ṣe. ok sir bye. Hey. you you you understand you understand mo níta ló jẹ mẹ́sìn ah so oṣù tó ń ṣe ni oṣù tó ń ṣe ni tó ń sẹ́ni owó sí mẹ́sì àtàwọn olórí burúkú tó ń gbé káàkiri. wá wá kí ló wá dé fóònù mi. mo text message worry for fóònù ẹ aṣọ white mo ní right mo dẹ̀ check ẹ mo wá rí tí ọmọ to be carried. kan tó pè mẹ́sì ó send text ẹ ó rún ẹ létí owó tó promise òun. dundun ìwọ ìwọ check fóònù mi. yes i did kí ló tọrọ check for me? kílà you ló tọrọ tẹ fún mi. I will do it over and over again lórí ìranù ni ẹ. no no this is the height of disrespect Oh, you. ó here. ìjọba rẹ here. bá fẹ́ here. bá fẹ́ here. wọ ó ní ìjọba tó wù. ìwọ tó here. tẹ fún mi mú káàkiri kan ṣọwọ kọkọ rude ọmọ kọ́ àti disrespectful. èmi check fóònù ẹ. ẹ ò check ẹ ó rò pé mi ò ká ẹ ní orí ẹni bẹ́ẹ̀ wá wá kí n máa fẹ̀ fún wọ́n máa pariwo mi ò ní ṣe ní tì wọ́n máa ní suspect mi káàkiri àṣọ sí orí burúkú tó ń ṣe nìyẹn ó ní ìrànì ni ẹ mo lè máa bèrè owó lọ́wọ́ ẹnu lẹ́yìn owó nílẹ̀ fún mi àṣẹ nọ́ọ̀sẹ̀sì tó ṣe nìyẹn àṣẹ pani ni ẹ tó fẹ́ kọ́ mú dàkọjá lórí òun ó ní ìrànì ó ní ṣekúṣe. láyé láyé ẹ tòmátò débi fọ́ọ̀lù mi wọ́. màá dé ẹ̀kọ́ lè sí kòtò lè ṣe. I'll touch it. Wákàtí àwẹ̀ má gbèsù láyé. Wákàtí àwẹ̀ má fààyè sílẹ̀ torí bògiri kò bára nu aláǹgbá kò lè wọ bẹ̀rọ ẹ e má fààyè sílẹ̀ o torí mm, eh, eh, eh, kò I don't think I can do this anymore. Ó ti lè deny ìyẹn ló dùn mí jù. Anyway, wọ́n ní màá bá sọ̀rọ̀ pé kí n má bẹ̀rẹ̀. Ẹ má jẹ́ kí wọ́n. Bó ṣe ń ẹ pé èmi àti mi ti sọ̀rọ̀ yìí láì mọ ìgbà ẹ fọkàn balẹ̀. nítorí náà ni mo ṣe jẹ gbogbo ìyà tí mo jẹ yìí náà ẹ it's not like pé bóyá marriage rosy i am fed up ah, ti sú mi ṣe bí kí n bá lè máa pretend káwọn èèyàn máa rò bóyá mo ní happy o torí ẹ̀ náà mo ṣe fi àwọn ẹ̀kọ́ kan tí mo ń dá iná but how long how long will i do this for. lóòótọ́ yeah. The show must go on. Ẹ̀yin ló máa ṣàbò. Ẹ ṣáà máa keep up pẹ̀lú pretense ni. Kẹ̀lẹ̀ wọ́n náà tẹ máa fi bá I'm not Láì ṣe fọmọdé ni Let me see mo ti bá sọ̀rọ̀ láì mọye Hey, Ẹ ó ṣọmọdé náà gẹ́gẹ́ bó ṣe saw. Hey, obviously ó lọ mi. Àmọ́ ojú kòkòrò ṣìnà wà lára Hey, I don't know what to do anymore. Ẹ wọ́n máa. Ẹ ṣàmọ̀ pé kàrí àìlú wà important ẹ ṣàlùyé sóò pẹ̀lú mi. It's okay ó ṣe gan-an dúpẹ́ thank you. You're welcome ma. ma báwo ni appointment wa pọ̀ sílẹ̀? Ọ̀la ó bí mo ṣe wà ní orí ọmọ emotionally stable I don't think I can do anything for now. Gosh, Desha, I'll call you tomorrow to let you know. Sure, bro. Okay, ma. Uh, kàǹtí kọ̀ nípa ìwọ nípa ìjọba bá ti rẹ́ẹ̀dì kẹ́jẹ́ kí n mọ̀. All right, Daimo Shigo, thank you for your time. I, I appreciate it. She. You're welcome. Bye-bye. ọkọ tí gbéragbéra. ìwọ aya tẹríba fọ́kọ rẹ nítorí pé ń tafẹ́ tó ní kúrégé. ọ̀gá méjì kò lè gbénu ọkọ̀ kan. two wrongs can't make a right. Ah, pé kí la wá ṣe ń bi ó dá mi lóhùn ẹ bẹ́là ṣebí wà tí ẹ̀ calm down okay àṣẹdébì abo expect ká máa sọ̀rọ̀ nu mọ́tò ni àti ẹ̀ máa bọ́lẹ̀ a máa jókòó a máa mọtí a máa jẹ chicken a máa relax okay. ṣé nǹkan tí mò ń bí ẹ mo ní kí la wá ṣe ń bì. bẹ́là irú question wọn nìyẹn ṣebí àjọ wábì ká lè ní quality time right? kò ṣáà kí n ṣọmọdé. And now we've been dating for quite some time, so you know, question here, I don't get it. What's the problem? Honestly, mi ò mọ to tó fi ń wò yìí. Mi ò ṣọmọ She Ṣé ṣé torí ta I don't do hotel rárá. No, mi mi ò No. Okay, fine, fine. Tí n bá gbé ẹ wá hotel, níbo ni kí n gbé ẹ Eh? To that's what hotel is meant for. Okay, kí matured adults calling me quality private time together. Real ẹ̀ what ṣe wá What's up? Really? You know wá ṣe ilé ẹ̀? Ṣé ò ní ilé yìí? Tó bá yẹ pé èmi àti àwọn ọ̀rẹ́ mi àjọ ń gbé, ṣèbí invite the wá sọ́dọ̀ Okay, I, now I get it. My bad actually, more mo apologize You know, you know, to sọ fún ẹ. Well, uh, mo ti marry. You what? Mo you marry? Yeah, mo you marry. So say anything, eh? Is there a problem? Sir, mo you marry. Eh, wò ó dẹ̀ sọ to join you? yìí. because more work pé kò ń anything tó wà serious or necessary bẹ́ẹ̀ náà. Wo má jẹ́ kí n èmi àti ìyàwó mi are saying good terms as a matter of fact any means ni wa à ń bára wa fẹ̀yìn rárá from me to you sori marriage tí mo marry yẹn òun ni worst mistake tí mo ṣe láyé mi yeah. and this is me confessing to you and to help me correct this mistake torí ẹni mo ṣe meet mo fẹ́ kí mi àti ẹ̀ka ká build relationship yìí ìtorí ìmọ̀ kan really èmi ò lè ṣe anything big if you really want me the way you said uh, abẹ́tà back gbà àtúntò so that èmi àti mama ríra lẹ́yìn tẹ̀ tábà máa ríra ó ń ṣe hòtẹ́ẹ̀lì náà she ń lọ sóòtẹ́ẹ̀lì tó fẹ́ wá ṣe ń bí tí mo jọ àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn ni so kò jù bẹ́ẹ̀ lọ. okay fine màá màá pe agent mi kó tiẹ̀ bá wá one very beautiful and furnished apartment tó bá ti furnish ẹ̀ tán màá pè ẹ́ kó wá gbà kí is that okay? okay o. are you happy now? but but kí ni o tiẹ̀ smile díẹ̀ kí n tiẹ̀ mọ̀ pé ah, ah. kí ló ṣe lè. so àwa ní ṣe anything. mi ò. anything nothing will happen until tó gets the ilé tí mo hmm, Ah, kí ló dé? ní kí n béèrè pé ìgbà wo lòun bọ̀. Ah, bẹ́ẹ̀ la mo sọ fún ẹ náà mi ì nílé wá kódà ìyàwó mi kò ń wá lé so mi ì nílé make it down there okay but hold on hold on as a matter of family, mi ti ẹ nílé lórí fún because kó tó kó tó bẹ̀rẹ̀ sí ní suspect. again. calm down now relax I'll make it up to you mo assure ẹ I'll make it up to you okay. mi ò mọ̀ pé kò tó máa sọ náà ni. So Allah. Oda, Mabino, this is the last one. I promise. Just know I love you. Alright. Love you too. I promise. I promise. Alright, Oda. Kíyèsára mo lè gòkè mo lè sàn mo lè gòkè mo lè sàn máa rántí wípé ara ní fàbọ̀ sí. mo mọ̀ pé àti márùn-ún kan àtààbọ̀ àbí. yes mo pa àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọ́n ti ní expect èrè ìgbéyàwó láti ọ̀dọ̀ wa ṣùgbọ́n bẹ́ẹ̀. Like, I don't get it. Like fruit of the womb. Yes, ó ti yẹ kí mi àti ẹ̀ka ti bímọ náà. Then look at it, kò tí ẹ ń ṣe pé pé bóyá èmi àti ẹ ní medical issues. Okay, a ti lọ fún check up àwọn doctors several doctors wọ́n ti confirm pé I wà medically okay. so kí ló wá ń dá wa dúró ọkùnrin why you asking me this question. ah so ah, fẹ́ kí dàbí aláìní nǹkan ṣe ni. Ah, ah, àti ìlàjọ wà nílé kò ń ṣe pé mò ń pariwo kò ń ṣe pé àní ẹni ọ̀dà tọ̀ third party nílé yẹmí àti ìlàjọ ń sọ̀rọ̀ ṣé mi lè bá ìyàwó mi sọ̀rọ̀ ni babe we've had this discussion before mo tẹ ṣàlàyé fún ẹ mo sọ fún ẹ and you know you acted as if bẹ́ẹ̀ understand gbogbo nǹkan tí mo ń sọ kó fún mi ní full support mo sọ fún ẹ náà mm-hmm. ah, mo sọ fún ẹ pé iṣẹ́ tí mo ń ṣe ò fàyè gbà kí n lóyún for now I told you ah, and I begged you for for some time pé kó fún mi more time ó tẹ ṣe bẹ́ẹ̀ ni pé o ó agree àti pé bẹ́ẹ̀ ni pé ó fún mi support babe lis let me tell you something eh, what you don't understand is that ṣé issues in mo ṣe my body is my selling point I have to look beautiful always I have to keep fit me, me, me. mi don't know lóyún see now this is what I lóyún see. I'll just you know I'll be fat and you know lose my beauty you know I'll be swollen and all that ṣùgbọ́n pé tí yẹn bá ṣẹlẹ̀ sí mi gbogbo àwọn brands tí mo máa ṣiṣẹ́ wọ́n máa wọ́n máa jù mí sílẹ̀ náà wọ́n wọ́n ní fẹ́ lò mí mọ́ kò tún dalé mẹ́yẹn o talk of maternity leave tí bá tí bá lóyún sí okay let's let's say pé I want to go off the scene I will have to go for at least a year and a half imagine a whole year and a half and you know during that period anything can happen ẹlòmíì kan máa bọ́ á spring up ó máa gbàpọ̀ olúwa ẹ̀ náà ẹ eh, ẹ eh, where do you where do you want me to start if that happens you know this is where I make my money from you know this is just this is my life my career my job my life I mean my life just just give me some time babe come on be a man that supports his woman. What do you what do you mean by be a man that supports his woman? me èmi àti ìyàwó mi me bá ara sọ̀rọ̀ ni can't we reach an agreement i'm just trying to say let's be fruitful okay? ṣe ṣe got tó fẹ́ nìyẹn pé ó dìgbà family bank pay. pè ẹ́ tó bá bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn ló dáì ṣé mi lè bá ìyàwó mi don't tell me pé o ti ń gbé ọ̀rọ̀ wa lọ síta. no no no no no what? you didn't do that. do do what? no i trust you you you're smarter than that no no i'm i'm sure you didn't do that fimi lẹ́jọ́ ṣé nǹkan tí mo sọ ni i'm saying that kò tiẹ̀ try kò reason pẹ̀lú mi reason pẹ̀lú mi now. but èmi àti ẹ jọ sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ náà and he still agree so why are you now bringing this up again. Oh. just one child, just one wọ́n ti máa pè wọ́n ní bàbá bọ́ńkẹ́ ọ̀rọ̀ bàbá pété ìkẹ́ ọ̀rọ̀ ṣùgbọ́n ìwé mi ò fẹ́ bọ́ńbọ́ì. Okay, anyone, anyone, anyone. Mashele, yes, you don't know Mashele. But all I'm just asking for is time. Just give me some time, you know. Okay, like, how many, how many days? Mi ma ní plan ọ̀kan fún yẹn. Ó tẹ̀lé business kan tí ọ̀rẹ́ mi ń sojú fẹ́ ṣe lọ ògùn mo dẹ̀ rò pé owó mo fẹ́ fi lọ fún vacation tí bá kó sórí bísínẹ́sì màá tún rí géèmù so mo ṣe ní kí n stop yẹn for now kí n lè fèsì lè. nínú ìwé tí ẹ dá bẹ́ẹ̀ tó bá ti níṣẹ́ tó bá ro wà á lè san bills fún akẹ́sọ̀ wọn so ìyẹn náà wà OK? kí lè lè sọ àgbàyà ni ẹ. kìlómì. so o ò lè san bills. Hmm. ẹ̀ẹ́dùn náà orí bísíǹsì gbogbo owó náà nítorí ṣèṣe tó fẹ́ lọ ṣe. Ah, ah. wà it's a matter of time. nígbà wo ni ẹ. ìsàbẹ̀rẹ̀ ọ́ wẹ́ẹ̀ ṣe. oh babe. good evening yeah good evening. dẹ̀ lọ pas. pass tiẹ̀ fẹ́ mọ̀ wọn bí ẹ dá kó tún ṣerú ẹ̀ kó invite anybody wá sílé yìí and that's fine now. irú ẹ̀ ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ o irú ẹ̀ ò gbọ́dọ̀ ṣẹlẹ̀. I said I'm sorry. don't tell me you're sorry if you ṣe rẹ if you ṣe rẹ na I I work very hard to take care of you. Ah. Ah. ṣé o ti lọ. ọkọ ti àwẹ̀ wákàtí àwẹ̀ máa fààyè sílẹ̀. gbìràgbìrà ìwọ aya tẹríba fọ́kọ rẹ nítorí pé ń bá fẹlẹ tó ní kúrégé ọ̀gá méjì kò lè gbénu ọkọ̀ kan two wrongs can't make a right ìwọ aya má ṣe sóúnjẹ tọkọ kì í jẹ ìwọ ọkọ ẹ̀sọ̀ pẹ̀lẹ́ la fi ṣọkọ obìnrin. Lọ́dẹ báwo. Fine sir. Ah, mo ń try láti reach nọ́mbà ìyàwó kò lọ. Níbo ló wà? Mi ò sí pẹ̀lú ọ̀pọ̀ náà Mo travel. Okay, okay, okay, that's that's fine. Pẹ̀lẹ́, bye bye. Bye bye. Ọba Dẹ́nsì ló máa ń parọ́. Fi ro olórí burúkú tó máa ń pa káàkiri ìṣọ́ ló máa wá pa fún mi tọba ya wa ní mi ń bá wí. ọ̀hà sọ pé mò ń bínú jù ẹ́ ẹni tó yẹ pé ẹsẹ̀ ń lọ síbi kan tó bá yẹ ó fọwọ́ síbi tó wọ́n gbé ṣé màá bá wí ṣé màá bàjà. alright fine. torí ọ̀hà mi ó máa bọ́ lé wá bá mi àwa bẹ̀rẹ̀ sí ní parọ́. kò notice pé òun fún mi latitude látànà kí ló dé kí ló ṣẹlẹ̀ babe. kí i'm talking to you now. ẹ̀hẹ́ mi ìṣe ní fún ẹ latitude ìgbà tó jẹ́ pé o fẹ́ sọ mí lẹ́nu mi ìṣe ní fún ẹ latitude. ibo kí ni mo ṣe now. kí ló ṣe. okay. lánàá mo pe pa ó lóun ti travel bóun sì ń diṣẹ́ ìwọ́de kẹrin ìgbà wo ló dé alẹ́ náà sọ fún mi ìgbà wo ni wà àti pa bẹ̀rẹ̀ sí nínú ìlọ́tọ̀ jọ sọ fún mi ìgbà wo ni wà àti pa bẹ̀rẹ̀ sí nínú ìlọ́tọ̀tọ̀ ni mo fi ṣàkíyèsí pé o ti ń rìnrìn kan yes o ti ń ṣẹ̀ṣẹ̀ kú ṣe. wá gbọ́ èmi ọkọ ẹ mi ìlà ojú mi sílẹ̀ kí tàbí ọkọ̀ wọ̀ nǹkan tí tèmi fẹ́ ṣe fún ẹ Wà kàn Baby calm me down. Baby show me. wáyé ni? Èmi you ṣe kú ṣe. Èmi bí mo ń rìnrìn kùnrin. Babe ọ̀rọ̀ yẹn ṣó lè harsh jù fún mi. So òun sọ fún mi pé ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù lẹ́nu mi. Mi ò lè sọdú ẹ̀ síyàwó mi. Àbí? ṣe torí pé bó ṣe wọlé mi ò fi gbájú dá ẹ lóhùn ló fi sọ ìgbà tíbi ti bá wò ọ̀ọ̀ inú pé o ń ṣerú èèyàn bẹ́ẹ̀ yẹn nígbà tó jẹ́ pé bóyá o ti di dìgbò ológi no you're not ṣorí ká máa pariwo yẹn hmm, ọlọ́run fi ràn ẹ́ o mọ bọ́yẹ ń ṣe yẹn bó ṣe wá rí ti boxing amajà káàkiri ó ṣe street boxer náà ó lè ṣe yẹn ah, ah, ìwọ gan ò ní fẹ́ try yẹn ah, wàá gbá ojú tèmi ó ní fẹ́ dánwó ẹ̀wò oh babe stop it ó mú àìní àbí no no no mo kàn sọ pé mo ah ah. bá sọ lẹ bá sọ lẹ bá sọ lẹ bá sọ lẹ bá sọ lẹ. ọ̀nà mi ni rẹ́pà. okay mo admit fault me i was quick to draw draw i overreacted to draw you know so please. Uh, Other Mabe, other latest Christian Jew ancestries to support them. Elora Floral perfume. hospitals doing general cleaning báwo ni bó ni wọ́n wà. orí kọ mi lótẹ̀ hòtẹ́ẹ̀lì wo àzìn ibo ní àdúgbò wo. Oh, oh, oh, ọ̀rẹ́gùn ọ̀rẹ́gùn ló sàbí kan ní níbẹ̀ ni ẹ̀ mo mọ̀ sí ẹ̀ ṣé wọ́n sọ èdò sí àti òrìṣà ẹ̀ ẹ̀ kò sí wàhálà ọ̀rẹ́ ó ṣe máa pè é níta ẹ̀ lómi ìwà bí mi wọ̀ mí ọ̀rẹ́ ó ṣe. Any sign of peace. wà bá oúnjẹ. òtún ní sáà nílé ni. èṣù tá ti mọ̀ látọ̀jọ́ tó ti pẹ́. ọkọ mi ò fi mí lọ́kàn balẹ̀. èlò is very insecure. mi ò lè ní ọ̀rẹ́ kankan mi ò lólùbásọ̀rọ̀ tí n bá wá sọ̀rọ̀ nígbà tó mo bá ń ṣe nǹkan tó ní kí n má ṣe ó máa lò mí bí kí n kú ṣe bí orí òjò rí ni ló yẹ kí n máa rí ìjìjẹ. Ah, madam ẹ jẹ́ kí n bi yín ní ìbéèrè kan inú mi dẹ̀ máa dùn tẹ́ wà bẹ̀rẹ̀ sí ṣe pẹ̀lú mi nínú ọkàn tí ṣé ó ṣì wù yín kí ìgbéyàwó ẹ̀yin méjì kó tẹ̀síwájú. má jẹ́ ìparọ́ tán ó ṣì wù mí o àmọ́ wàhálà tójú mi rí inú márẹ́jì ah! ó ti pọ̀ jù ó ti pọ̀ jù kí máa lọ ní high blood pressure ẹ̀bùn bá ṣe ń bá lọ yìí ó ṣeé ṣe kí márẹ́jì forí ṣọ̀kan o torí ẹ̀ náà ni mo ṣe ìbáyìí pé kété ẹgbà mi lámọ̀ràn bí mo ṣe máa save ohun mi. Ah! ẹ̀yin láti wọ̀rẹ̀ because nínú iṣẹ́ wa yìí àwa nígbàgbọ́ pé kò sí marriage tó lè fẹ́ máa dàrú tí kò ní àtúnṣe so gbogbo nǹkan tí ìbáwò kò máa ṣẹlẹ̀ nínú marriage yìí a máa rí pa wá àti ẹ̀ dáadáa so a dẹ̀ máa rí pa try possible best wa láti rí pa save marriage yẹn padà ṣé o ti tẹ̀ ọmọ kan wá need cooperation sí i náà. ah ẹ wo mo ti wà ready anything tẹ bá fẹ́ i just want to save my home. láti nígbàgbọ́ yẹ pé kò sí nǹkan tó le jù fọlọ́run àti ṣe àníṣe tiwa iná àwa kàn ṣe lé ọlọ́run bọ́ ló ń fún wa ṣe so i need you to have faith because faith in ogun ló máa yẹ kó work now. Okay. Um, madam and um, there is one important thing a ní láti jókòó pẹ̀lú ọkọ yín ká fọ̀rọ̀ jomi tó rọ̀ pẹ̀lú wọn. ẹ fẹ́ ní session pẹ̀lú wọn sá. bẹ́ẹ̀ni. <sighs> okay okay. I'll, I'll think about it and, and I'll get back to you. Alright. Uh, if that's the case, then that's the end of our session for today. Alright, well, thank you very much, man. Hello, baby. Ah, if I'm no, I'm really sorry. Actually, what's díẹ̀ díẹ̀ àwọn lórí ẹ̀ àwọn lórí ẹ̀ torí ẹ̀ lọ́wọ́ so immediately tó bá ṣe tán màmá máa bọ̀ lé. ok um, lady tóun àti mẹkáníìkì mi jọ wá mi so wọ́n jáde ní tẹ́lẹ̀ mo wá bẹ̀ pé kó wá bá mi tún mọ́tò mi ṣe so wọ́n àti lady yẹn lọ́jọ́ wá. sister sorry just allow him yeah, yeah. So mo ti ẹ plead pẹ̀lú lady ẹ kó ti ẹ jẹ́ mechanic mi kó concentrate so that màá lè tètè máa bọ̀ Yeah, immediately to bash it on mọ́ máa wà pẹ̀lú. All right, Fẹ́mi, mi ò pẹ́ mi ní ọ̀dọ́ náà. Bella kí ló ṣẹlẹ̀? Kí ni ò ṣẹlẹ̀? Má sọ fún mi pé o fẹ́ fi o. Bella, but Bella, try to understand now. Chiba, I've been here with you, and me and Tiela Wanle for the past three hours. Sam, how long? How long am I continuing pẹ̀lú gbogbo eléyìí? Kí má quality time pẹ̀lú ẹ. I thought you said you love me. Well, I love you. In all honesty, I do love you. Ṣùgbọ́n ìyàwó mi là ń sọ̀rọ̀ ẹ̀ yìí náà. Ẹ ṣé mo ní kó fi ìyàwó ẹ̀ let me know. I can't continue like this. Honestly, I can't. mo understand your shame, ń feel but mo fẹ́ plead pẹ̀lú ẹ̀ kàtí ẹ̀ apply little maturity they can play adult game Why are you pé You, yóò kò fi no no you, you know it eh, I have feelings for you mo nífẹ̀ẹ́ ṣòro there is nothing to my brain lọ́wọ́ mi tí mi ò ní ṣe fún ẹ ìwọ kan for má ṣe fọkàn ẹ balẹ̀ jọ̀ọ́ wà á rí free mind ẹ ò tiẹ̀ any issue, but iṣu pẹ̀lú ìyàwó mi I promise sir ṣé wọ́n ní mo ní issue pẹ̀lú ìyàwó ẹ̀ ni eh? all i'm saying is give me my time. hasan ah, ẹ̀jẹ̀ ló wọ̀n nu veins mi ọkàn lè keep me síbi nígbà tó bá fẹ́ ní one of women ló máa bá mi then when you want to have a quality time you you go home to meet your wife i'm not your slut. so but nǹkan tí mò ń try láti sọ fún yín wípé jọ. sir i have feelings as well Try eh, to understand my pain i love you. i love you i love, I love you too okay ọ̀fun mi láyé díẹ̀ just just little little time alright please please jọ jọ okay my man things my make sure you happy i promise you. Yes, my friend, níbo ló lọ? Níbo ló ti ń bọ̀? Mo jáde. Jáde lọ sí. O tún fẹ́ parọ́. O tún fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú rọ́. Listen, I called your PA. Ó is sọ fún mi pé kò sí ọ́fíìsì. So if it's a bad law, o lè mú PA Danny, ni kò sọ fún mi things don't you ever get tired? ah gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹ mo jáde ṣé mi ò lè ní privacy ti tèmi ni. jọ sọ fún mi kí ni marriage máa ṣe pẹ̀lú privacy ó jáde ó mú bí ẹ̀dá ni ó dẹ̀ ó dẹ̀ wá sílẹ̀ ó sọ fún mi pé fún ọ lè ní privacy lu privacy wo ìgbà ìgbà tí mo tí mo tí mo fẹ́ tó nǹkan sí ẹ lọ́wọ́ ọ̀ ṣe sọ fún mi pé wàá máa ní privacy lẹ́ẹ̀kọ̀ọ̀kan why did you tell me? listen listen mo ti ń dúró de moment yìí tí màá confront ẹ tó bá dé expect pé màá sọ fún ẹ pé kò kẹ́rù ẹ̀ jáde lẹ́nu irọ́ ni o sòdì tí n bá bẹ̀rẹ̀ sí ní lù ẹ́ fúnra rẹ̀ ló máa kẹ́rù ẹ̀ tó máa kó lẹ́mìí. wà á nà mí Sam, <laughs> is that your plan for me? ṣe o sọ fún mi irú plan mi ìgbà mi fún ẹ ìwọ oníṣìnà onírìnkùnrin. Sam, I, I went out with mommy. <laughs> Cheap liar, Igbo. You went out with your mom. You, you. I, I, I don't mean my mom. I mean yours. Èmi àti mọ́mí ẹ̀ lájọ jáde now. You went out with my mom. Gbogbo ẹ̀ tí mo ní káwọn ọmọ yìí jẹ́ òun náà ní gbogbo mú ẹ. Hello mommy. Ah, ọkọ rẹ pọ mi yóò dára fún ẹ ọmọ ọkọ ní ẹ o mo ti ní ìmí gan máa tẹ ẹ. àwọn àlejò tí mò ń rí lákàkò ló fà á tí mi ṣe tí gbé mo ti ní bá ti lè wọlé ń sìn báyìí ìwọ ni máa pè ah mo fẹ́ rí ẹ o mo fẹ́ rí ẹ mo fẹ́ kó yọjú sí mi ọ̀rọ̀ wà láàrin èmi àti ẹ kò dẹ̀ kí n sọ̀rọ̀ orí fóònù because ìyàwó ẹ wá sọ́dọ̀ mi. ó dẹ̀ ṣàwọn àlàyé tó pọ̀ gan-an ọkọ mi kò kí ṣòro orí o mo fẹ́ kó yọjú sí mi kémi àti ẹjọ́ jókòó báyìí gẹ́gẹ́ bí ìyá sọ́mọ kájọ sọ̀rọ̀ ni. ẹ. ó ókè mọ́mì màá wá rìn yín. ókè ó da ọkọ mi mo ṣe mo dúpẹ́ yóò dára fún ẹ oníṣìírín o kò ní ṣubú dáná ọ̀kárẹ̀ ọkọ mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ ó dàbọ̀ ó dàbọ̀ ó ṣe. eh baby mi please A bread at hand is better than a million in the bush. Níbi mi ò mú. Mi ò mọ̀ pé wàá lọ sọ́dọ̀ wọn náà. Nani Anthony kò má bá pàdánù Nani Anthony kò má Nani Anthony kò má bá kàn torí wípé èṣù tá ti mọ̀ látọjọ́ tó ti pẹ́ ó sàn ju áńgẹ́lì tá a ṣẹ̀ṣẹ̀ mú lọ. oríṣiríṣi ẹ̀kọ́ ló ń bẹ. oríṣiríṣi ìwà ló good to see you Same <laughs> ìwọ ni more kàn rí wẹ́rẹ́ báyìí. You know, it's been a while. Yes, it has. It has. It has. You're not looking bad. Well, I manage Thank God. <laughs> Ilé mi nìyó. Wow. Yes. This is beautiful. Thank you. And love the environment. Thank you. Àdúgbò àwọn olówó lélẹ̀ yìí. Ah, wọ́n kàṣà máa dúpẹ́ lọ́wọ́ lọ. <laughs> Ẹ̀wà tó ní. Mm. Ah, you know, it's been a long time. Tèmi àti ẹ̀ ti ríra. Sọ mm. ni pé ogún ọmọdé ò lè ṣeré fógún ọdún. Ah, ah, in fact, bí ti ọmọ kó máa disappear bẹ́ẹ̀ yẹn, mo ṣe rántí gbogbo ìgbà máa ń tẹ̀lé ra like five and six ṣọwọ́n táwọn máa tẹ̀lé àwọn bíi ìbejì ṣé mi gbogbo thing that happened wọ́n máa oh, oh, you should <laughs> not be remembering things like that you should not be remembering things like that why come on you still remember. of course of course you know those wow. were good moments. ẹ mm-hmm, ọpẹlẹ. Mm-hmm, mm-hmm, <laughs> so you into apart from we all know you're a celebrity you <laughs> know so what other things are you doing. well um, like you know. I do. I model, I influence. I'm also, you know, brand ambassador for so many reputable brands. That's what I do. Small me. Eh, small me. But <laughs> that's good. Mm. No Eh, no, no, no, no, no, no. It yẹn in o. Ah, well, now I am taking. I actually live here with my husband. Mm. mm Noted. <laughs> Noted. He won't come. Are you, are you married? Báyìí bá ṣe bí ni nìyẹn o. Still sad. Anyway, we have a lot of catching up to do. It seems mo ti ní aago ẹ̀, màá pè é eh? That would be nice. That would be nice. Catch ya. So good to see you. Take care of yourself though. Good to see you. Same here. Bye. It inú tèmi gan dùn láti rẹ and thank you for the treat. <laughs> you're welcome. Ta. It's also good to see you too. I am um, kò wá pẹ́ tó Not really. Mo pẹ́ tiẹ̀ o. Mo náà pe ọ̀rọ̀ ta sọ yẹn pọ̀. Ó ti pẹ́ ta But it's understandable. Yes, you can say that again. Um, o bá tún wá ṣe pé uh, mo I mean, we still have a lot of things to talk about. I know, I know. I missed all those our Anyways, next time, Tara to you, Tara will come a gbogbo nǹkan tó yẹ ká sọ báwo wà ní ṣọwá òkè báwo ní iṣẹ́. well we thank God a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run à ń ṣe díẹ̀díẹ̀ ọlọ́run tẹ̀ gbà fún wa iná tí ẹ máa fún mi sí níbẹ̀ pé mo ti wà round I mean èmi àti a máa ríra ìran dáadáa. yeah I'm so happy as in. no more boring life. Uh-uh. no way. A beautiful lady like you does not deserve a boring life. Oh wọ́n ṣáà mọ bó ṣe ń mú orí mi wú i'm ah, blushing i mean you always know what to say at the right time <laughs> ah all this while ọlọ́run ní ká reconnect o like i am so happy i have my bestie back i missed you so much i missed your trouble too. yes you can say that again. Mm-hmm. I, I can't even start to imagine. <laughs> You're always making me laugh. Ayọ̀bámi, you know what? Um, I'll call you back. Ṣùgbọ́n mo fẹ́ sáré ṣe nǹkan kan sí. Màá pẹ́ padà ṣe. alright, sorry, no problem. Ẹ̀wà. Àlọ́ ah. bá sọ̀rọ̀ látàárọ̀. My friend. <laughs> My friend. Ọkùnrin àbóbìnrin. Ọkùnrin you know, he actually used to be my bestie, you know, way back. I can still call him my bestie because, you know, after he it's Etiro Loretti. I just close. We're like five and six. I lose contact to report travel, but you see, don't take pada. I shall reconnect me. He just has a very good sense of humor. so ọkùnrin ló ń bá sọ̀rọ̀ látàánú lórí fóònù tó dẹ̀ mọ̀ pé mo wà nílé. Eh, ṣé kò mean anything now at least i'm entitled to have friends so wẹ́ẹ́ ọkùnrin ni wẹ́ẹ́ obìnrin ni ọ̀rẹ́ mi lọ̀rẹ́ mi we're just friends there's nothing more to it. you are married ṣé ti pẹ̀lú bó ti marry ni. and so kí ni yẹn ní ṣe pẹ̀lú pé mo lọ́rẹ̀ẹ́ yeah i'm married omi gbèkí má lọ́rẹ̀ẹ́ ọkùnrin tàbí tóbìnrin now we're just mere friends there's nothing more to it just friends so i'm i'm entitled to have friends am i not. Voilà, on va voir burú gbà because i'm just saying Now, clap for clap everything dey enter dance i'm just saying ó ní ìgbà tó bá wọn please sam don't go there kí ni nǹkan tó fẹ́ wọn kọ mí náà mi ò ṣonira ló mọ̀ mí wọ́n bá wọn kọ mí yẹn fọ́bìnrin tó jónira nù èmi ò ṣonira and you know me very well it's just my friend my friends. nothing to it just nothing more to it rather ah it's just my friend now there is nothing else to it ló ń bá sọ̀rọ̀ lẹ́lẹ́lẹ́ mẹ́rin bẹ́ẹ̀ yẹn ló ń give gestures bí pé òun flirt. àtò can you just stop no like seriously can you stop I told you was my bestie back then and, and that he has a very good sense of humor, and he makes me laugh that's it. so mo bad sense of humor. humour. ayi oh Jesus. tó bá need humour olùwà pàdé kẹjọ máa kẹjọ máa kọ́ àkàrà wa. somebody twisting my words kí kí kí ló ṣẹlẹ̀ just look at you ṣé mi ò lè lọ́rẹ̀ ni ṣé mo lọ́rẹ̀ ni ah oh what is it what what okay okay okay okay what did I do Get me lè lọ́rẹ̀ mọ́ ni torí pé mo ti marry ṣé mo jẹ́ slave ni I not your slave I can have friends. ọ̀rọ̀ tọkọtaya ọgbà sùúrù mọ́ ní para tọkọtaya ọgbà sùúrù ìwọ kọ́ má ṣe gìràgìrà ìwọ aya tẹríba fọ́kọ rẹ. I don't understand. Babe, kí ló ṣẹlẹ̀? Tí mo rò bóyá o ti múra tán ibi ìlú wà tó jókòó rẹpẹtẹ, ṣebí mo sọ fún ẹ pé ajọ́ ń jáde. Ṣebí mo sọ fún ẹ náà tí mo ti rò bóyá wàá ti múra tán o ti dress up o ti ready. Lọ́bọ̀ stop ẹ o má lọ mí lọ́fun rárá mo sọ fún ẹ i told you mo sọ fún ẹ pé mo fẹ́ kémi àti ẹ ká lọ hang out pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi didn't i tell you. well i am not interested. òun mi kìlọ̀ so mi ò mi ò lọ sẹ́niwẹ̀. <laughs> you are not interested how. how náà ló gbọ́ yẹn náà mo ní mi lọ sẹ́niwẹ̀ ṣé kan mi wà ń bẹ̀ ni ah i am not interested. ah báwo lèmi àti ẹ dé stage yẹn so kí èmi àti ìyàwó mi tó jáde màá ẹ̀ṣẹ̀ màá kọ́kọ́ wá bá ẹ màá béèrè lọ́wọ́ ẹ bóyá o wà interested or not. and there is nothing wrong in that because mi ò ń ṣe slave ẹ o rà mí lẹ́rù na so I have an opinion over my life ah mo ní mi ò tẹ̀lé lọ anywhere wo jọ bí mo ṣe wà yìí peace of mind mi ló jẹ mí lógún torí ẹ̀ náà ni mo ṣe ní mi ò tẹ̀lé ẹ lọ síbi kankan ibi tí mo wà yìí ó pè mí ah, ah. ṣé o gbàgbé kan tójú mi rí ní the last time tí mo tẹ̀lé ẹ jáde yìí. ìjọ ń torí Ọlọ́run rán mi létí lójú ẹ rí. oh now you have forgotten abi i refresh your memory torí ọ̀dà ìpò short memory ṣé rántí bàtí màtí ẹ jáde tí òun ọ̀rẹ́ ẹ̀ kan kó lọ fún ọmọbìnrin kan ní fóònù kí yẹn tẹ nọ́mbà ẹ̀ sí i ní ìṣojú mi i mean such disrespect embarrassment níbi tí ìyàwó ilé ẹ wà ó wà ló ń gba nọ́mbà obìnrin mi what did i do i didn't do anything ṣé bí mo pa ẹ́ tì ní torí pé mi ò fẹ́ kó kó kó stress mi mo mo tó jọ torí ọlọ́run bó ṣe lọ yẹn ṣáà máa lọ jẹ́jẹ́ síbi tó ń lọ hmm? have fun all the best. bíbí mo sọ fún mo sọ fún nígbà ìwọ ló misunderstand kò kò tiẹ̀ ń ṣe nǹkan tó ń rò ó kàn misunderstand ẹ̀ náà ó ṣàlàyé fún ẹ. well uncle mo ti gbọ́ yín and nǹkan tí mo sọ ni màá ṣe. I ain't going nowhere. You ain't going nowhere. Mm-hmm. Bye. Have fun. Ọkọ ìyàwó kíyèsára kó má bàa ṣìwà ọkọ èèyàn ìyàwó I am telling you that you have to be careful torí pé gbogbo ń. ìwọ ti rojú má fúnra rẹ wá lójú rere. Oh, great! Um, actually, mo fẹ́ go get dressed. We have an outing. Um, if I could dress to kill. Hmm? Lọ ṣáà mọ̀ ọ́rùn to be my like. Something skimpy and revealing. Kìí yeah èmi àti àwọn ọ̀rẹ́ mi á ní hangout kan so mo fẹ́ kájọ lọ. wow really. actually i'm even on my way mo ṣe kúrò lébẹ̀. okay i'll be waiting. come in. bye. máa rántí wípé ara ní fàbọ̀ sí. mọ́sá o o o. Musa, oh, oh. Yo, hello, young man. Sorry, pípé tí mo pè ẹ́. Mo fẹ́ fún ẹ wọ́n nìyí. Ṣùgbọ́n ọkàn mi sọ fún mi pé ò ní gbọ́. Ah, ẹ jọ̀ọ́ ẹ má bínú o. Eh, please, who is talking? Who is this? Well, àdúrà kó má gbọ́ náà ni mò ń bà. Eh, báwo ni mo ṣe fẹ́ I mean understand the tẹ́ ń sọ nígbà tí mi ò tiẹ̀ mẹ́ni tó ń sọ̀rọ̀. so o ṣe ń dúró lórí pé o mẹ́ni tó ń sọ̀rọ̀ àbí you think you're smart. well sam ló ń sọ̀rọ̀ ọkọ ìwà tó mi. ah <laughs> ẹ rọra sá. will you save that greetings for your ancestors. your man listen to me. dẹ̀yìn lẹ́yìn ìyàwó mi dẹ̀yìn lẹ́yìn ìyàwó mi she's married she's legally married to me àbò fẹ́ sọ pé òmò pé ìyàwó mi ti marry ni. she's just my friend with no strings attached. wait wait let me ask you irú eré wo la Jambeku ṣe i'm asking you irú eré wo ni married woman ní ṣe pẹ̀lú young boy now listen listen listen To ban like your entire existence If you don't know Sam, ask about me very well. I do not make noise because it actually costs me nothing to bastardize your life. Bastard. We are polite, sílẹ̀ dáadáa. bá pé mo ti lóyún. Olúwa miss period ẹ̀kọ́ ẹ̀ wọ́n tèmi. What was my concern? Sam, báwo ni èṣì wá kàn ẹ́? Ṣọ́ṣọ́ kò wá òkè ṣá. Sam, èmi Bella, báwo ló ṣe kàn ẹ́? Ṣé mo léyàn mí ni? Ìwọ nìkan mo ní, ó dẹ̀ mọ yé. Tó ti bá lóyún, ta ló máa lóyún? It's you of course. Ìyá ìyá títí mi ẹ̀ ọmọ mi ṣeré. Wo wo, mo ṣe má kọrin o don't don't hey, hey, hey, listen listen kò yá lọ gbé oyún fún ẹni tó ní. are you listening to me because destination yìí don try láti push ẹ wá wrong destination yìí did you do did you do am married kí ló ṣe ṣọmọ bàbá rẹ gbà ni mí. o ò lè pọ ọmọ ẹni tó pè ní bella wò ó jẹ́ kí n sọ fún ẹ tó o bá mọ̀ mí lọ́bẹ̀rẹ̀ mi o èmi ò gbádùn bàbá mo sọ lórí gan èmi tẹ́ pé mo lè sọ sọ́dọ̀ mi. o wá fẹ́ dìnnà oyún oyún tí wọ́n fún mi kò possible kò possible. kò ṣe pé mo dènà kò ṣe mi mo lóyún kí ló ṣe. ṣojú ojú rò bóyá mi ò mọ ni o rò bóyá mi ò mọ pé kò ń ṣe mi nìkan ló ń déètì. stop it don't stop job stop it. listen listen listen sori èmi àti ẹ are an agreement marriage i'm married i have a wife i'm legally married so stop it so gbogbo drama yìí tó ń try láti put up òun tọrọ ẹni every single time. ó dàbí pé orí ẹ̀ ò pé ó dàbí pé òun ò gbádùn ìwọ fẹ́ díẹ̀ mi àbí tí bá wọ́n bẹ nílé yẹn máa dàgbà everything rú ni. ìwọ èmi ni wọ́n fẹ́ díẹ̀ sáà èmi. if you like yourself just do the needful because me right me listen mo mo try láti calm down mi ò ráyè fún gbogbo drama yìí tó fẹ́ put just do the needful ṣọfẹ́ gbọ́ ṣọfẹ́ gbọ́ abọ́tẹ̀ <laughs> abọ́tẹ̀ iye it. You jẹ́ sọ fún me. màá máa rí fọ́ọ̀dẹ̀. Èmi, you are very stupid. Èmi didn't kill n lọ abort. Sam, kémi lọ ṣẹ́ oyún. you. Me only advice you for ṣẹ́ oyún. Dèpòdépò tèmi máa ṣẹ́ oyún. Ó wá ní you n lọ ṣẹ́ oyún. Ó eléyìí tèmi níyì o. Mo máa bí ni. Kò dẹ̀ sí nǹkan tí bàbá ńlá ẹ̀ máa ṣe. Bó bá dẹ̀ try àti ṣe anything for me. Hmm. Àánú ẹ̀ ń ṣe mí. Let me tell you something. Máa fún ẹ time kó ro dáadáa wá fún mi lábọ̀. torí tí òun náà bá kọ̀ láti àbọ̀ tẹ̀ wà láìdáláì máa fi ayé yẹn lára débi pé wàá gbà òun lọ. àṣọ tó stupid. bread at hand is better than a million in the bush. Nani, nani, nani, on tani, la nani. Nani, on Tony, kó má bàa pàdánù rẹ̀. Ẹ jọ̀ọ́ ṣé ẹwà tó mi ìyàwó Sam Yes, ẹwà tó mi ló ń sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ ta ló ń sọ̀rọ̀? Orúkọ mi ni Bella. Bella. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Èmi ò rò bẹ́ẹ̀ mọ́ ẹni tó ń jẹ́ Bella um, how may I help you please. ẹ ẹ nídìí láti mọ̀ mí ẹjọ́ ọkọ yín mo fẹ́ fi sùn yín ọkọ yín fún mi lóyún ó dẹ̀ ń dìnnà ẹ̀. What? Is this some kind of joke? Like you're calling me to tell me pé ọkọ mi ọkọ mi Sam ó fún yín lóyún I mean ọkọ mi fún ẹ lóyún like <laughs> I don't understand if, how ibo lẹ ti jọ pàdé báwo lẹ ṣe ṣe ẹ wò mi ò lẹ́jọ́ ọ̀kan bá yín rò ọkọ yín ni kẹ́ pé kẹ́ bá sọ̀rọ̀ kẹ́ pé dáadáa kẹ́ kẹ́ bá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ ṣé you know say na you be celeb me i no celeb Bo, aunty i no care to spoil everything kò sí nǹkan tó kàn mí bóyá kẹ́ bá ọkọ yín sọ̀rọ̀ kẹ́ pé torí mi ò lóyún kankan tí mo fẹ́ ṣẹ́ torí náà bá fa gbùgbù bá fa gbó o ọkọ yín ni kẹ́ bá sọ̀rọ̀ mi ò rẹ́dí àti ṣẹ́ oyún mi ò dẹ̀ lè ṣẹ́ oyún ni àǹtí ẹjọ ẹjọ ẹ ẹ ẹ ṣe sùúrù ẹ ẹ má bà kọkọ jẹ o ẹ kí lẹ kí ni ẹ fẹ́ ká ṣe báyìí nǹkan tẹ́ bá fẹ́ ká ṣe àmà ṣe ṣe gbọ́ ẹ ẹ ẹ jọ ẹ ẹ ẹ má yẹ kí gbogbo ẹ dàrú ẹ má yẹ kó bọ́ta o ẹ má yẹ kó bọ́ta ẹ jọ ẹ ẹ ẹ bá mi sọ̀rọ̀ kí lẹ fẹ́. ẹ wo ìyẹn ọkàn mi o ìyẹn ọkàn mi ọkọ yìí ni kẹ́ bá sọ̀rọ̀ kẹjọ bára yín sọ ṣẹ gbọ́ ó dàbọ̀. ok um, bom hello. you okay? No, I'm not okay. Who's uh... Who is Bella? Bella. Mm -hmm. A lady just called me on the phone and said her name is Bella. Pé ó So, who is Bella? It's very but not for me kí ló kí ló ṣẹlẹ̀ sí yìí náà. oh you know her. bíbí mi ò mọ ọmọ i don't know ó come pè mí káàkiri ó come pè me? i don't know whether she wants to embarrass me ó come kàn fẹ́ defend character me? do you know she won she won win as ó pè mọ̀ sí mi ó pè colleagues mi me around? ràn kó lówó mi ràn kókó nígbà i don't know her. I see your story is not adding up you don't know how she keeps calling you like báwo ló she get number nọ́mbà mọ̀mùsí ẹ̀ báwo she get number on colleagues? àwọn colleagues ẹ̀ àti pé ó ṣe jẹ́ pé ìwọ nìkan lọkùnrin tó ń pè out of millions i mean millions of men around the world what is you you sir. babe why not some other person. babe babe believe me now me ò mọ̀ rí i was just. okay last week mo kàn wá ta phone mi dẹ̀ ring mi ò mọ̀ nọ́mbà yẹn ni mo wá gbé nígbà tí mo gbé the next thing tí mo wá gbọ́ okay, okay, she asked me, is this Sam Adeyemi? I said, yes, of course. You are calling this number, and you're hearing my voice, and you're asking me if this is Sam. Who are you? Eh, mi ò mọ̀, mo ní ìdòwò need owó hello are you okay you just call my number from nowhere oh, They need the ìbínú yẹn mo fi cut call. so after, after some seconds i'm like why would someone call me from nowhere to ask for money so wa tún number here? that's it go down since then till now go down that's what happened. Uh, baby. i'm sure you know i know you very well mo mọ̀ ẹ́ dáadáa did you or did you not impregnate Get! Start talking. Baby, I did not. You should not ṣe nǹkan bẹ́ẹ̀ sí God forbid. I did not. Mi more. I don't know. I just, I just feel this is evil forces at work. Yeah. Of the marriage you are. Joe, don't, don't let it happen. I don't know. I don't know. where. it's better you confess to me. Bideko. tí n bá fi lè mọ̀ létà kò ní fọ́nì. babe honestly mi ò mọ̀ kódà ọ̀rẹ́ mi detective mo ti sọ fún ọ̀rẹ́ mi ẹ̀ ń sọ mi pé ó máa find the whole thing ó máa find out you get it. They trust me anymore. Anymore. And I don't know how to trust me anymore. drop for white. ṣé o kò máa ṣe sí bẹ́ẹ̀ sá. bàbá wà yìí ní ìfọ̀n ló máa wà ó. ọ̀tọ̀ àlè. ó dẹ̀ máa mọ̀ pé pàtí ẹ̀ làwọn kò ṣe pé lédè ìhùn èèyàn kan máa wọ black èèyàn kan máa wọ multicolour. ṣé ẹbí sí wá ló máa wá. mo pè mí gan-an mi ò láyè ara mi eh, mi ò láyè. Um, ó ṣe máa lóhun ò rántí èmi èmi gan tí mo bízì ó mọ kan ó tó wà lórí mi èmi tí mo tí mo bízì gan mi ò lè gbàgbé bẹ́ẹ̀dì ẹ̀ ah, ó mọ pé bísí ò serious ara ah, kan tí mo ṣe máa ń yẹra fún mi ṣé bísí ò ń ṣọmọ gidi o ṣáà rí pé mi ò rò pẹ̀lú ẹ̀ ọkùnrin tí wàá láṣọ ah, ọjọ́ yẹn ṣáà yìí bá ìtàwọn ọ̀rẹ́ yìí wo ọ̀rọ̀ mi ìwà kókó sí wa yìí. ó shopping. ẹ tèmi gan. ìtumọ̀ ìbọn ìtàwọn tó pọ̀ lórí Instagram. ọ̀pẹ́ yìí ni òkúpa wà ń tẹ̀lé mi. ọ̀dọ́ yóò kàfẹ́ pè àwọn fífi kúkú ọmọ náà èmi gan ti jámọ́ ẹ lọ́wọ́ kí ló ṣe o èmi gan ti jámọ́ ẹ lọ́wọ́. má rí kó lọ́nà jàre. mo ti jámọ́ ẹ lọ́wọ́ o though me ti ẹ ti make up mind me though but kilo my advice nípa Benz yẹn should I go for the Benz. No, the lè advice ẹ kóra Benz o wá máa ṣe Japanese for sure. but why why. For my kìlá wà and the flood is always everywhere in Lekki so two Japanese Honda Lexus má ṣe lè Benz ra ọmọ ìpínlẹ̀ bring board Benz The step for the lower. tí flood bá dé ti lord. tó fún mi lóyún rèé. Ah. ṣé mo wá sam yẹn lélẹ̀. sam lélẹ̀. jẹ́ kí lọ park jẹ́ kí lọ park mò ń bọ̀ kọjá kọjá kọjá kọjá. olórí burúkú. Ah! Bella, why are you Bella, my house? Why are you in my house? Let's walk, let's walk, let's walk. Bella, Bella. Oh, Fumila, you stop. Oh, Fumila, you stop. Okay, nisuru, nisuru, nisuru, nisuru. Can we talk? Can we talk? Jẹ́ ká sọ̀rọ̀, jẹ́ ká sọ̀rọ̀. Ara ló fẹ́ bá mi o. Okay, hold on, hold on. Kí ló ṣẹlẹ̀ kó o gbé kọ́ mi? Okay, network, network. Ní. Kí ló ṣẹlẹ̀? No, no, no, we are fine. We're oh, okay. <laughs> I know, right? Ladies drama once in a while, but I will okay. I ah, will okay. Oh, all right, all right, all right. Máa pè é, máa Uncle, uncle, kilo chile. Kilo chile. Kilo ṣẹlẹ̀? Kí ló tẹ fọ́mọ yìí lóyún tẹ sá lọ tẹ No, no, no, no. Mo actually mo mo gbé kọ network ni. Mo ah, mo sọ pé. A ah, máa wá ṣe èrè. Ta network. Ẹyin náà ẹja lóhùn náà. Ayé àdá ọ̀rẹ́ mi outside. Now all of a sudden you're playing. But why, why, why, why did you do that? Why did I do what? Sam, èmi ló ń bá sọ̀rọ̀ pé kí ló ní tí mo fi ń bí èèpẹ̀ yẹn? Ó rí pa wà á ta. Ṣé mo ìṣe ní tì? Ó jẹ́ jẹ́ kí parun fádùgbò kan gbọ́. Aládùúgbò wọn mo fún pàṣẹ sílẹ̀ bí jóná o. to go. fún mi lórí ipò fẹ́ gbà o. O gbúdọ̀ gbà o. Èmi láyé. Olórí ibùkún ni kò fẹ́ gbọ́yún ni. Ó ń dìnnà oyún ni. Ọlọ́run kọ́ lòun fún mi lóyún. Àbẹ̀là ah, ah, báwo ló ṣe bí ẹbí ẹni tí ó kàwé ó dẹ̀ pariwo. Mi ò kàwé jẹ́ kí n pa ìwé kúkú mọ̀ pé mi ò kà ó. ẹ pé ọmọ sí i lóyún kú sáwọn mi ò ìyàwó ẹ olórí búkú ọkùnrin oníṣìnà. Bella actually ṣe mọ̀ pé kàn ṣe pé mi ò love ẹ I love you okay mm. honestly I do mo dẹ̀ ní intentions láti fẹ́ ẹ but the thing is mo fẹ́ kó understand mi mo níyàwó lé o kò fún mi lásìkò dé fún mi láyè díẹ̀ kí n kò kí n kò find a, a way around this thing kí n lé ìyàwó mi jáde but then kí n tó ṣe yẹn bá mi yọ ilé then tí n bá lé ìyàwó mi kó n lé fún ẹ a máa wá ṣe mí nílé mi nílé wa do you understand. Sir ó ti bí ọ̀dẹ̀ ẹ̀yìn ní nàìjíríà ẹ̀yìn ẹ̀yìn máa ṣe lóyún ẹ̀yìn ọmọ pé kan tó sọ fún yín bàtà pàdé lónìí pé ẹ ó fẹ́ léyàwó ẹ̀ ó fẹ́ fi mí léyàwó ẹ̀ kúrò lé kó lè fẹ́ mi sílé àṣẹ títí títí tó fi dọyún ó wá sọ fún mi kó lè gbóyún ó nígbà tí máa yọ oyún kan tó léyàwó ẹ̀ èmi tí wàá jẹ́ ọ̀dẹ̀ i'm not a fool this one ìwọ ló ní. and i'm going to no oyún yìí ọmọ ni màá fi bí mi ò lè yọ kò lè sí balẹ̀ níbo tó máa ní kí yọ anybody tó bá ní kí yọ oyún yìí ó máa fò sọ́nà máa kú ni. bella try kò fi understand mi na mi fẹ́. ọ̀nkú ọ̀nkú ọ̀nkú ọ̀nkú ẹ jọ̀ọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ ń sí kí ni solution. Uh, okay ma ma ma send one million naira sí then over the weekend. Oh, ẹ lè ṣe kó one million naira ẹ máa pín yeah mo lákàntì nọmba ẹ máa send one million naira. èmi ò gba owó mo wọ ẹ̀kọ́ sẹ́ẹ̀ ten million one million tó sẹ́ẹ̀lì yẹn ìyẹn ò ní ìyẹn ò ní kí yọ oyún mi ò ní yọ mi ò ní yọ send ẹ. ẹ send ẹ bíbá hmm? ẹ ṣe bí. no mama send ẹ. a ní kẹ send ẹ bí sẹ. ọ̀rẹ́ mi ọlọ́mi ò gbà owó mo sọ fún mi ò gbọ́ owó mo fẹ́ bímọ ni. small phone ni wà lọ́wọ́ ó sẹ́ǹdì ẹ̀ ó máa sẹ́ǹdì ẹ̀ ó máa sẹ́ǹdì ẹ̀ mi máa lọ́lé lọ́rùú ó ni torí mi ò rẹ́dí àti ṣẹ́ oyún yìí mo máa bí wọ́n lólóyún. mi ò ṣe ọkàn mi. ọ̀rẹ́ mi wá jẹun yẹn ẹ wo ẹ yóò máa ṣerúkọ bẹ́ẹ̀ yẹn next time wá sọ. wọ́n fi mí lẹ̀. àní wá wá. bẹ́ẹ̀ la. no no no ìgbà ni mo sì wọnú ilé ẹ wo refraf tí mo lọ fún lóyún wo báwọn méjèèjì ṣe rí àwọn low life girls báwo ni mo ṣe wà àtẹ́ngù ẹ̀ńtàngù pẹ̀lú àwọn ilé mo lóun ló bóyá ó lo káyà mọ́ta fún mi kí ni mo ti rí lára ẹ̀ ah million naira tí mo fẹ́ fi kún owó tí mo fẹ́ fi ra bẹ́ẹ̀ns. ọ̀rẹ́ mi o ní láti máa pèyàwó bòbó yẹn o ní láti máa pèyàwó bòbó yẹn tó bá jẹ́ ìwọ náà ni fírẹ́sì ṣì ń mà ní ẹ̀ kí obìnrin kan máa pe òun lóyún fún ọkọ ẹ̀ ṣé ò lè gbà ó lè gbà náà òun ẹ òun láti máa pè pé pé gbogbo wọn pé ìyàwó ẹ̀ pé ìyàwó ẹ̀ òun ní ìlẹ̀. ṣé mo pé kò ń ṣẹ̀bi mi ṣá sáwọn promise mi kò fẹ́ fẹ́ mi kò sọ fún mi pé òun fẹ́ fi mi ṣe girlfriend mo dey accept okay ó ti wá délẹ̀ sí wa lóyún wa wa ń gbọ̀n cause mi mi ò dẹ̀ mọ̀yán tí mo lè pè wá sí ẹ̀ náà lọ́ọ́ close mi ò mọ̀yán mi ò mọ̀ anybody mọ́ sàn ìyàwó ẹ̀ ní àwọn ọ̀rẹ́ mi ò mọ̀ wọ́n mi ò mọ́lé wọn ìyàwó ẹ̀ nìkan ni mo mọ nọ́mbà tó mọ̀ ọ́ pé èèyàn ló máa ń pè kiri lórí fóònù nílé ó dẹ pé kókó bọ́kọ ẹ̀ sọ̀rọ̀ síbi tí yẹn ti ń gbọ́ kó lè wá kó lè wá claim ọmọ ọmọ ẹ̀ ó ṣe ló ṣàfún mi lóhùn oh, ah, ó dẹ fi mi lẹ̀ ṣé mi máa rádá tọ́mọ ni. tó bá jẹ́ wọnà òun náà ní ìgbà òun nǹkan tèmi máa sọ fún ẹ nítorí nǹkan tèmi máa sọ fún ẹ ni pé òun ló sọ fún ẹ pé òun máa fẹ́ ó dẹ̀ tún fún ẹ lóyún nìyẹn ó sì ti di gòbe òun náà máa ṣe kí ni wàá dé yún yẹn dànù wàá ṣẹ́yìn yẹn dànù owó mílíọ̀nù náírà tó fún ẹ̀ ń sìn tó bá yọ ohun yẹn ń sìn wàá tún ṣàárẹ̀ wàá di bíbí kí ọ padà tó bá mú èmi àti ẹsẹ̀ gbé ara wọn tọ́ ní pé kọ́kùnrin mu ìwọ ló máa mú nà án ìwọ náà wo stasio ẹ ìwọ fẹ́ fi oyún kò fẹ́ fi ba ara ẹ jẹ́ òun fẹ́ máa fẹ́ marriage man òun ti ra marriage man lọ́rùn kò make sense now mo ní dókítà kò tí mo lè fún ẹ lọ́sẹ̀ dókítà yẹn tó bá gbé oyún délẹ̀ one time like this kò dẹ̀ ní sí kankan kò sí kankan tó máa ṣe ẹ́ ṣé mi náà fẹ́ kí n yàbúrú ṣe ẹ́ ni. iye mú bọ́ mi mi ní. má jẹ́ kẹ́rù bá ẹ ṣe máa mú ẹ lọ síbẹ̀ one million naira wá fi fúra ẹ ṣe wá di bíbí kí táwọn èèyàn wá ẹ ń gbòòrò kọ́ wá fẹ́ tìra ẹ mọ́ máa rí gbà lọ. báwo la ṣe máa lè rẹ́ nìyẹn báyìí. àárọ̀ èṣù tá ti mọ̀ látọjọ́ tó ti kọ́ ó sàn ju áńgẹ́lì tá a ṣẹ̀ṣẹ̀ mọ̀ lọ oríṣiríṣi ẹ̀kọ́ ló ń bẹ oríṣiríṣi ìwà ló ń bẹ lọ́wọ́ ọmọ ènìyàn o jọ̀wọ́ kíyèsára ìwọ ọ̀rẹ́ mi má fà kíyèsára. sa má jẹ́ kán lọ́wọ́ rẹ pàǹdàlẹ́ lọ́wọ́. You have to cherish what you got. Yeah, yeah, yeah. A bread at hand is worth a million in the bush. Kíyè sára. Nani ohun tó ní. ṣẹlẹ̀. ṣùgbọ́n wípé ní birthday mi ni and we have plans. no <laughs> báwo ni mo ṣe máa gbàgbé birthday baby mi ah, but èmi àti ẹlá agreement náà wá bí. ẹ bọ time ti ń lọ náà ọgbà ó lọ fẹ́ dé báyìí ah, ilé ti ń ṣú. má bínú. ok actually iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi gan-an lé ní ní ọ́fẹ́sì. yeah mo ní a lot of pending transactions tí mi ti conclude èmi ìlè sáré wá lẹ́gbẹ̀ẹ́ yẹn tí tí tí ìbá conclude náà no mo máa wá mo máa wá mo kàn máa pẹ́ dé alẹ́ lálẹ́ lálẹ́ babe I will come yeah of course don't be girl. ìyàwó kíyèsára kó má bàa ṣì wá. Come on, we are not here for you. Eh, I am telling you that you have to be careful. Torí pé gbogbo ohun tó rẹwà lójú kọ́ ló dára nínú. Ìfẹ́ kí mo ti délé o. Where's my birthday girl? My phone. Is there one for the DJ? One for the DJ, Baby. Where's my sweet sister? On your little. Kíyèsára kó má bàa kàn dín. mo que gòkè mo que sàn mo lè ara ni fàbọ̀ sí. mo sá o mo sá. Oh, oh, oh, yeah hello. ẹ jọ̀ọ́ sẹ́yìn ni ọkọ madam Ẹwàtómi Adéyẹmí. yes sam Ambassador, sam Ambassador. Okay, sọ̀rọ̀. ok láti police station ni mo ti ń pè báyìí. ìyàwó accident kan ní a junction. ìyàwó mi. azedade ń sọ yìí ó pọ̀ díẹ̀. what so àdàtẹ̀ bá lè join one ní ìsìn. all right all right mo ń bọ̀. yeah all right. ṣe nǹkan tó fẹ́ ṣe fúnyàwó mi tán ọkùnrin ti balẹ̀ àbí right. sorry i do not understand. are you stupid? ṣé mi ló ń bèrè stupid question lọ́wọ́ mi? ẹ eh? come listen afẹ́fẹ́ ti gbẹ o àdẹ̀tí rí òhò adìyẹ Julia was calling you no shut, shut up i called you countless times kí ló dé tó gbé kọ́ mi. please calm down i don't understand what you say you you're pretending you're trying to be smart with me no no no èmi àti ẹ̀kọ́ làjọ lẹ́jọ́ àwọn ọlọ́pàá lẹ́jọ́ lẹ́jọ́ wọn kàn sí then reason tó fi gbà yàwó mi nǹkan tí yàwó mi ṣe fún ẹ tó fi gbà nìkan sọ fún wọn. what ẹwà tó kí ló ṣe ẹwà tó gbà. God God will punish you God God will punish you ó gbà yàwó mi tó o tún bẹ̀rẹ̀ lẹ́rìí pé kí ló ṣe oh, oh you are asking me you don't you don't know sir if you know I, I promise you I will spend make sure pé o kú sẹ́wọ̀n make sure pé o rot inú jail. I will show you that I'm a man of influence. Get up, go, go, go, go, get, get, get, get out from my phone. Bastard. Kí ló ṣẹlẹ̀? Kò yé mi ọkọ rẹ mi kọ lóṣẹ̀ pé ń tọ́ ní sí. Gbogbo nǹkan tó ń sọ pátápátá lè jẹ níbẹ̀. Bẹ́ẹ̀ kò try láti pè wọ́n padà. Bí àkọ́tún máa ṣe nìyẹn, wọ́n lè sọ. fojú mi kàn wọ́n rárá lọ́jọ́ yẹn. o fojú kan ọ̀gá ẹ̀ lọ́jọ́ bí ẹ. lóòótọ́ ni sà ẹ mọ̀ pé bí ìgbéyàwó wọn ṣe rí. a ṣe ní kí wọ́n fi ara mọ́ ọkọ wọn lọ́jọ́ yẹn. ìgbéyàwó ṣe rí. bẹ́ẹ̀ ni sà kò sí ìgbéyàwó tí ò ní ups and downs sí nǹkan tó ń fúlàṣì sọ fún mi sì ni pé àárín ọkọ àti ìyàwó àárín wọn ò mọ́rán kò lọ sínú bíi. I wouldn't know ẹ wàá jẹ́ èèyàn kan tí ó máa ń respect privacy tó dẹ̀ máa ń fẹ́ káwọn èèyàn náà respect privacy tọ̀dọ̀ tiẹ̀ tèmi àti ẹ bá pàdé lẹ́yìn kákọ́ sọ̀rọ̀ nípa progress about life how she's doing how I'm doing my business and all ó tọ́ nǹkan tá a máa ń sọ nìyẹn lóòótọ́ èmi àti ẹ̀wà àtijọ́ fẹ́ra rí nígbà tí a ṣe kéré tá a mọ bíi tí orí ń gbẹ́sẹ̀ rí àwọn ńgbà tèmi àti ẹ̀dẹ́ meet padà ló fi ń yé mi pé òun ti má rí and that òun ò ní fẹ́ involve ara òun nínú any extramarital relationship because she's a public figure and a role model in the society. Only anything like that ma stay in career òun. So àtìgbà yẹn ìgbà tí ẹ ti jọ ń maintain relationship already to fẹ́ kọ́rẹ́ ẹ̀ṣù That's it. Okay. Peter ló pẹ́ de àmọ́ initially she told me she wasn't coming ṣàdédé ni mo kọ̀ rí kọ̀lẹ̀ tó sọ fún mi pé òun ti wà lọ́nà and that was because I had the intention of celebrating her so we went out. Okay. She being a married woman, every way celebration in Oluya Yes you are right that she is a married woman àmọ́ èmi feel pé tó bá jẹ́ pé nǹkan tó fẹ́ nìyẹn nígbà tí mo ti invite ẹ ló ti máa jẹ́ kó yé mi pé ọ̀dọ̀ òun ni kí n máa bọ̀ láti wá celebrate o. ok níbi tí ẹ lọ ó jẹ ohun bẹ́ẹ̀ irú ọtún olùdókòlódò yìí. ẹwà ẹwà ò kí n mọtí o àjọjẹ i mean a bottle of cold water nìkan ló mú kó gbé ọtí kankan kúrò lọ́dọ̀ mi. á wákàtí mélòó ẹ̀ẹ̀mejì fi and then bí ìgbà olóko lọ́dọ̀ mi. like three hours lèmi àti ẹ̀ fi jọ wà ló sọ fún mi pé òun ti fẹ́ máa lọ lóun fẹ́ kí ọkọ òun bá òun nílé because he also had the intention of celebrating her as well. Okay, um, finally, um, from your day-to-day conversations, our time is your muscle, and then Bessile made your closing did you in any way observe pé um, kò wá happy nínú marriage? officer like i said earlier ẹwà òun ṣèyàn kan to máa faking your kéèyàn in nínú privacy marriage no she doesn't say anything about it Even though dey respect me bẹ́ẹ̀ mi i wouldn't know. kí ló sọ pé òun ti marry Dayọ̀ sí. bẹ́ẹ̀ni ó sọ fún mi pé òun ti marry bọ́ ó ní òun wà happy nínú marriage òun ṣe fẹ́ fẹ́ ok so kí wàá ló ṣẹlẹ̀ tó fi pé ìyàwó ẹ̀ lọ. mo mo pe ìyàwó ẹ̀ lóòótọ́ Sam fún mi lóyún ó dẹ̀ lóun ò ní gbà á báwo ti gẹ́tì nọ́mbà ìyàwó ẹ̀ tó fi pè é. orí fóònù sáàmù ti mú. Ah, eh, so omi ìbò ti mọ ìpín nǹkan báyìí máa ṣẹlẹ̀ so ti jí nọ́mbà yẹn o ti mọ ìpẹ́ máa jà. rárá o mi ò jí ah, mo ṣe máa jí nọ́mbà ọ̀pọ̀lọpọ̀ gba ní sáàmù máa ń wà lé mi tíyàwó ẹ̀ máa ń pè ẹ̀mí ìgò máa máa sùn ìyàwó máa so number yẹn ti already registered So, mi mi ò jí i ìwà àtìyàwó ẹ̀ sọ̀rọ̀ pé ẹ̀fẹ́ ríra yín bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. ṣé ẹ wá padà ríra yín. lóòótọ́ la sọ̀rọ̀ àmọ́ mi ò rí àti ìríra. takọtìyàwó akíyèsára o. ẹ ṣera yín lọ́rẹ́ ara yín kalẹ̀. ẹ ṣera yín lọ́rẹ́ ara yín kalẹ̀. ẹ má fowú jíjẹ bà nǹkan jẹ́. torí pé ọ̀rọ̀ ìgbéyàwó bá sùúrù. Oh. Mr. Sam, after proper forensic examination, I discovered Ogbe fingerprinting on Luola Yahoe, which you claimed be a more about Elojoy. Mo fẹ́ kẹ́ sọ dídá ìgbà ìyàwó yẹn fún mi. Ọ́fíìsà lákọ̀ọ́kọ́ kò sí need to mo fi hide anything from máa tẹ́tà being confessed. kí n confess. èmi ni mo pa it wasn't intentional mistake a grave mistake So God ṣẹlẹ̀ ni nǹkan tó tẹ́ fà ní wípé ó ní bọ̀bọ̀ kan tí mo máa ń kìlọ̀ fún pé mi ò fẹ́ káwọn méjì àwọn méjèèjì máa bára wọn sọ̀rọ̀ mọ́ mo máa ń sọ fún mo máa ń sọ fún so nǹkan tó fà ní ilẹ̀. nǹkan tẹ́ ń tra láti ṣàlàyé fún mi sí ni pé ẹ pa because ó ń bá excess ọ̀rọ̀. no no enough sir ẹ misunderstand mi o nǹkan tí mo try láti sọ wípé iṣu bọ̀bọ̀ yẹn náà ló ló ok actually ní ọjọ́ birthday ìyàwó mi èmi àti àjọ ní àjọ agreement pé so so so time ni mo máa wálé kò wá ṣẹlẹ̀ ní ọ́fíìsì wá pé pé mi nílé délé ní time dájọ́ agree ṣùgbọ́n nígbà tí mo wá délé ó wá bínú sí mi mo wá i wan try láti settle it. i wan from there i wan involve sí an argument i wan argue on, the course of trying to settle everything ó wá sọ̀rọ̀ sí mi bákan mi ìmọ̀gbà tí mo lose control mo ṣáà mistakenly push ẹ sórí bed lórí bed yẹn kò kò kò dáhùn náà mo try láti restitute mo try láti mo try best mi mi díẹ̀ bó ṣe wà lifeless ò yé mi so mo wá mo wá lose concentration mo mo lose focus mi so mo wá try láti cover up tracks mi mo wá bundle body ẹ mo mo try gbé lọ síbi kan far far away so that kí n kí n kàn clean mo á ọtí mo á fi sẹ́gbẹ̀ẹ́ lè rò bóyá ibi tó ti ń bọ̀ ló ti ṣẹlẹ̀ ní ìpín tiẹ̀ mọ́ pé bó ṣe máa rí ilé rẹ̀ officer this is me talking to you gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n mi sábúrò I can never take someone's life back mi mi mi sí tó kọ̀ ṣẹlẹ̀ ní ìlú tẹ̀lé àbí bó ti ṣẹlẹ̀ àbí èmi o. 我也是，然后去哪边哪个就没有。 Mr. Sam, ṣé ọkùnrin náà yìí ṣá? Àwọn ọkùnrin tí ó ń ba orúkọ ọkùnrin jẹ́ ni. Àṣetílé ayé ṣe yóò ẹ̀dẹ̀ ń ṣe gbajúmọ̀ òṣìkèrè. Ẹ gbéyàwó sílé, ẹ ní fìyàwó lọ́kàn balẹ̀. Kí wàá lakọ òṣìkèrè ṣe? Kò sí ọjọ́ kan ẹ fún ìyàwó mi lọ́kàn balẹ̀ mo dẹ̀ blame wọn náà because for no reason should a woman be in an abusive marriage ó jókòó síbì kan ó to ìdùnnú fún ọjọ́ kan no peace of mind no happiness for just a day ó dẹ̀ jókòó síbẹ̀ anyway nǹkan tẹ̀mí ni láti sọ fún un òun ni ó gbé kéèsì ó lọ sílé ẹjọ́ àtẹ̀bá délé ẹjọ́ àti lọ́yà àtàdájọ́ ẹjọ́ ọ̀gá ẹ̀fà. mo ní ìdírànlọ́wọ́ ẹ̀ ọ́ ní ìfọwọ́sẹ̀gùn ọ̀gbà wà lẹ́nu ẹ̀yìn bí alákẹ́kọ̀ọ́ lọ́lẹ́ ẹjọ́ kò ní Daddy, má bínú. Má bínú sí mi now. You know today is my birthday. You know. Ẹ̀wà tó mi ẹ̀ ní tó birthday ẹ̀. Èmi àti ẹ̀ lágrímẹ̀t. Okay, fine. Nǹkan come up. ní ọ́fíìsì mo dẹ̀ pè ẹ́ as my darling wife pé okay o iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi lẹ́ni omi ẹ̀ ní tètè wálé. O dẹ̀ sọ pé ti gbọ́. So kí ló wá ṣẹlẹ̀ tó o sọ fún mi pé o fẹ́ jáde? Torí ẹ̀ náà mo ṣe ń bẹ ẹ̀ bínú ọkọ mi ẹ́ my baby boo my sugar my honey pie. Okay. fàáfàá mo ti gbọ́ ṣùgbọ́n mo lò lọ níbo ló lọ tó yẹ pé o tiẹ̀ wá gbàgbé pé a ní plans wá ìgbóná gbogbo plans wa níbo ló lọ. ẹ ti ẹ̀gbọ́n náà kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló tó ṣe máa ń láìkó máa make a big deal of nǹkan tí ó tó nǹkan what is it? Ah, ah kí ló ti ń wà láàárọ̀ ẹ lọ́rùn tó tó iná ọ̀hún lè ṣe bẹ́ẹ̀ ni pé nǹkan tí mo ṣe ò dáa jọ kí ni mo ṣe no tell me mo dẹ̀ ń bẹ̀ látẹ̀kọ̀ dẹ̀dẹ̀ ń fárígá kí ló ṣẹlẹ̀ kan at least my birthday please don't spoil it for me ah àti gbà pa pé kí ni kí ni nǹkan tí mo ṣe ẹ ìwọ ìwọ ìwọ ìwọ aago mélòó ló wọnú lé ṣé ìgbà tí àjọ agree kò máa padà dé láti ibi tó lọ ṣé ìgbà yẹn ló wọlé ni. are you going on àti pé mo ti mo ṣe ò dáa mo tẹ́ ti bẹ̀rù ní kó má bínú kí ni kan mi ti fẹ́ gbà bẹ̀. ẹ bọ ṣé mo wà ní ìjà mi. àbí mo raise voice ah, simple question ni mo bí ẹ níbo ló lọ I just want to know where my wife went to. ẹ ṣe bí mi kan ti ṣàlàyé fún ẹ I said I went out to her fun on my birthday yes my friends tí wọ́n rí mi as special they took me out for a couple of drinks and you know just to have fun ṣẹ̀ṣẹ̀ wà mẹ́ni mo dẹ̀ pé kó má bínú ó dẹ̀ ṣe pé kínní. baby today your birthday no decide láti dress by mo dẹ̀ jáde pẹ̀lú tani. ẹ bọ̀ kí ló yẹ kí wọ́n ṣe yẹ kí wọ́n búbù ni. kí lè lọ ṣe. àbí kí wọ́ kí n là kí n là tantas àtàtà àgbòdo la lọ ṣe níbi tí mo lọ. mo yóò gbọ́ gbogbo àlàyé tí mo ṣe látẹ̀kọ́ ni. I said we went out for a couple of drinks. And you know, I danced and you know, just babe, it's my birthday. Come on. Ah, ah. Oh, stubborn, sharp. Oh, stubborn. It's alright. babe, don't forget, today's my birthday. Don't spoil it for me. Ṣé nǹkan tí kọ́kọ́ bẹ́ẹ̀ bàjẹ́ tẹ̀lé sóyè kó ṣàtúnṣe báyìí? Má burúburú. Àyànfẹ́ mi. Ó kò ń gbọ́ràn. <laughs> Well, <clears throat> mo rí i pé o ti ń ṣe fàájì. let me go change, then I'll come downstairs and join you and we'll have fun. Ah, stop one. okay. <laughs> èmi kò ṣe wọlé yìí náà fẹ́ sọ later ṣùgbọ́n ok alright bye. Eh, eh, Okay, ó máa deliver ẹ eh, ẹ yà ó kọ̀ lè rọ́ọ̀bì ìdìbò ìjà yẹn bá sọ̀ ẹ máa fún lówó tó bá dé it's alright yà bye. Irọ́ how irọ́. Gbogbo nǹkan tó sọ lórí fóònù pátá ni mo gbọ́. what you I, I, the, the, the, there is absolutely nothing between you know us. Let me tell you, we're just mere friends. Nothing, nothing added, nothing attached. You know, just alright. Oto. Just friends. Yes, yes. People should keep our phone at all. If you are order, and you went against my will jọ kí ló ń ṣe ẹ ló ń tẹ́kọ̀ọ́ mi wà bẹ́ẹ̀ ni kí ló wá káàkiri. Oh, babe, I swear to God, I didn't want to lie to you, but because the more how you feel about my relationship with him, that's why I had to lie. I want to swear, I swear. God is my witness, I swear. But why are you swearing? approve mi o gbọ́dọ̀ máa ṣe everything tí mo fẹ́. okay okay but remember uh, really i swear i swear But come on, pé you know i have the right to also